ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله dúpẹ́ ní ọ̀dọ̀ náà bá bá èyí tí ọlọ́run bá ṣe ìyá mọ́ lórí àwọn bí ọlọ́run bá pé bí a ti ṣe ń dúpẹ́ yìí kọ́lọ́n kó dàpọ̀ jọ gbogbo wàhálà tí èèyàn máa ń kàn látọjú oorun ọlọ́run kó sọ ẹnìkan kan wá ń bẹ̀ fún gbogbo àsìkò tí àlòtá fi lọ bá ọlọ́run gbà. àtọ̀rọ̀ sàlátù fanẹ̀bà Muhammad àwọn aráalé àti àwọn sọ́hábà ọlọ́run mọ́ṣẹ́ àbánikẹ́ wọn ní abala bí a ṣe múra wa dó lórí ẹ̀sìn ọlọ́run bí a ṣe ní máa sáré káàkiri lórí ìgbóná ọlọ́run bá wa. bí a ṣe di ẹni tó já sí wípé ẹ̀sìn wa yóò tó wa ní gbogbo ayé wa òun náà ni a ṣe tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn gbóná àdúrà ilé tí tó kọ́ wa ilé tí ẹ pé lókùgbà téèyàn bá ti fi ímánì gbà téèyàn sì ń fi ọlọ́run bá yóò máa lo àlùbáríkà rẹ̀ nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan tí ó sì máa mú dúró nígbà tí ó bá wà ní àwọn àsìkò tó le. léyìí tó ti dájú ni pé kò sẹ́ni kankan tó máa ń gbáyé tí òkè ń lọ́ta ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan ò lè lọ́ta tó ànábì kódà nígbà tá ànábì tó kù láyé ọ̀tá tó ṣẹ́kù bá lọ́yìn sallallahu alaihi wasallam gbogbo tí ó fi di ọ̀la ìyẹn àwọn ọ̀tá ànábì tó wọ́n exist tó bá yẹ pé ẹni tó ti kú láyé láti bíi one thousand four hundred plus years ọ̀tá rẹ̀ bá tún ṣẹ́kù láyé ti sùn ọmọ bá lùkà wàhálà sókè mi àti yín ká wúra wa hmm? àwọn bàbá wa tí wọ́n lọ́ta lánàá lẹ́yìn àsòdì àwọn ọ̀tá wọn wọ́n leave àwọn náà tó kù láyé àwọn ọ̀tá náà tó kù ọ̀tá tó ń fẹ́ ńlá ànábì Muhammad sallallahu alaihi kò tán ó lò yẹn pé tọ́ta ànábì bó ṣe pọ̀ tó yẹn bó ṣe lágbára tó yẹn tí wọ́n bá gbé ànábì kúrò lójú ọ̀nà tọ́lọ́wọ́n bá tó ràn so ọ̀tá tiwa mélòó ni lẹ́gbẹ̀ẹ́ ọ̀tá àtàlẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi so àbí ọlọ́run bá gbogbo ọ̀nà tí a gbà lọ́ta block mọ́sá fún wa níborí lórí wọn so ànábì wa sallallahu alaihi wasallam ẹ̀ nígbà tí afáwọn onítìrà ní àdúà ó alẹ́lẹ̀ àdúgbò ètò máa dùgbò náà àdúrà àwọ gbogbo wa náà la mọ̀ pé àdúrà náà ni wọ́n gbà lérò ṣùgbọ́n ó lè mọ túmọ̀ sí èpè àdúrà dọ̀míìrù ni yóò fi yàtọ̀ tí wọ́n bá ní àdúrà ó lí fùlà ó ṣàdúrà fún mi. bá sọ pé adéwòlọ́à làkà ìtumọ̀ ẹni pé màá fàdúrà fún ọ ṣùgbọ́n tó bá ní adé olóha àlàyíká ìtumọ̀ rẹ̀ ni pé ń bẹ̀ lọ lé ọ lórí ń ṣàdúrà lé ọ lórí tó bá yẹ pé ń ṣàdúrà lé ọ lórí ni èpè ló túmọ̀ sí so ṣùgbọ́n nígbà míì sẹ́wọ̀n pé n táwa mọ̀ sí èpè mímọ tọrọ nǹkan tí ò dáa òun ni èpè. nínú àdúrà lẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú hadith Abdullahi ibn Abi Awfa yẹ pé ìpè yẹn ò ní dàrẹ́ ti ànábì sallallahu alaihi wasallam ànábì kan kéèyàn ṣe pé pàtàkì jùlọ tí wọ́n bá jẹ́ mọ́mi ni àyàfi tí àwọn àsìkò kọ̀ọ̀kan nínú ṣẹ̀ríà torí pé èpè nínú ṣẹ̀ríà ó níbi tí wọ́n ti gbà láàyè àyè gba èpè láàyè kó tán nínú ṣẹ̀ríà ẹ̀rí pé nínú Al-Qur'an Karim الله بان سفان ابو محمد صلى الله عليه وسلم فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين ọlọ́run sọ fún àlebà muhammad sallallahu alaihi wa sallam nígbà tí àwọn ará mọ́kà tọ́bẹ̀rẹ̀ sí fitina alẹ́ muhammad sallallahu ni wọ́n lòun pa kò gbà wá àbí láti ibi kankan àwọn dá wa láàmú ní ní kàkà tó ń sàrùn sí gbogbo bá ṣe ń ṣe pẹ̀lú àlebà muhammad lọ́nà ìyá àlẹ́bí gbogbo ẹni tó bá gbà ọ́ nínú ìṣe tá a gbé ọ̀ kó lè ta àá lọ sọ ọkọ ká bọ̀ lẹ́dẹ̀ẹ́ àwa náà ó pe àwọn ọmọ wa tá a fi ló tá a bí á pè wọn wà àbùnà kan ẹ̀yin náà pe àwọn ọmọ bíbí tí náà ẹ pè wọn jáde wà nìfà àná á àwọn ìyàwó wọn náà jáde wà nìfà fún àwọn ìyàwó tí náà ó gbogbo wa á jọ wá papọ̀ á wà gbé èpè kalẹ̀ á wà ṣépè àlọ́jì àlùlá mẹ́ta lọ́rí ọlọ́ta ìlú á wà bẹ̀ náà fún ìbínú ọlọ́run kó máa jẹ́ tó máa pa àwọn àìkọ́ kan wà ní òṣèré àfẹ́ pé tọ́rọ̀ bá fẹ́ dàrú a máa fi ìpè ojú ẹ̀ bẹ́ẹ̀ náà ni tí ọkọ tó bá sọ pé òun rí àwọn òun tó ń ṣàgbèrè kò wá sí ẹni tí ó pè kò séèyàn mẹ́rin tí ó jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni ọkọ rí àwa náà sì rí sí. nínú lọ́dọ̀ àwọn onífífò náà pé àlùmọ̀báhálà àrí mọ̀báhálà àlùmọ̀báhálà àmọ́ fi yẹjọ́ ìpè ní ìṣẹ̀lẹ̀ àpá ó wúlò láwọn àyíká ọkọ tó parọ́ ọkọ tó kó orí àwọn ohun tó ṣe fìlà sírọ́ ló ń pa àbójútó ló ń sọ nínú ṣọ́ọ̀tù lọ́wọ́ ọlọ́run bàbá subhanahu wa ta'ala ẹ̀yànjú ẹ̀ kẹ́nìkẹ́ni kó búra lẹ́ẹ̀mẹ́ta àbí lẹ́ẹ̀mẹ́rin tó bá dé lẹ́ẹ̀karùn kó fìpè pamọ́ òdodo ni kó lórí àwọn òun ní ṣàbùrẹ́ ìyàwó náà kó jáde síta gbọ̀ngbọ̀n kóun náà kó búra lẹ́ẹ̀mẹ́rin tó bá dé lẹ́ẹ̀karùn kó búra rẹ̀ ṣe pé tí wọ́n pé lọ́nà òun mùsùlùmí kan mọ̀ sí ti ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábọ̀ láti kúrò láyé kúrò nínú nínú làánà. Ní ìyẹn bá jẹ́ mọ́mìnì àbíbi mọ́mìnì ìmọ̀ sí pé mọ́mìnì ìmọ̀ sí pé bábọ̀ rẹ̀ bá sí pé kò sí nǹkan kan. Ọ̀rọ̀ ọgbọ́n ẹnu apá ni ìyẹn tó ti gbọ́. Ọ̀rọ̀ ọgbọ́n ẹni mú mi ní rẹ̀ kan ṣùgbọ́n kò sí dáadáa kankan tó yẹn lè gbọ́ lẹ́nu àbọ̀ rẹ̀ torí yọmọ pọ̀pọ̀ ni. سؤالك محمد صلى الله عليه وسلم إنه حديث عبد الله بن أبي أوفى nígbà tí àwọn ọ̀tá tí wọ́n ka ànábì láyà ànábì ní aláhùnmá múnzìlì kìtà aláhùnmá múnzìlì kìtà ìrí ọba tó sọ àgọ́ àǹtàn sẹ̀rí olè fìtà. Mo máa ń ẹnu máa ń kàn fún wa pé tó bá di bí àdúrà lè sọ̀rọ̀ àmọ̀ sọ́lá káàmì sọ̀rọ̀ máa sọ́lá lè kọ́ di mu àṣànà àlọ́lọ́ ìṣòro. Àdábìyẹ kọ̀ọ̀kan ni ọlọ́ọ̀nà ó fi gbóná nǹkan gbóná méjì kó tó tọ̀ ọ̀kan tó bá fún. Aláhùnmá mo ń jìnnà síta wọ́n bá tó sọ̀rọ̀ fún àǹkan sẹ̀rí olè níbi tí mo lè àdá gbogbo àwọn tí wọ́n parapọ̀ yìí tí wọ́n ń jẹ́ ọ̀tá yìí èyí ọlọ́run àwọn ọ̀run àlẹ́ àwọn ọmọ ìdí mi wọ́n wọ́n jẹ́ olùfẹ́ ìlú ọlọ́run àwọn ọ̀run kò lé ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ nígbà tí ó bá dójú ẹ̀ tán ànábì sọ̀rọ̀ àṣàlà ìlú ọlọ́run mú kìtà ìwọ́n tó sọ àlùkò àǹkàlẹ̀. سريع الحساب توجد في الرجل إلزام الأحزاب أصناف الكفار أو أطاع النبي منافقي أطاع كلامه àwọn yahudi òun nọ̀sọ́ra ọ̀tàkà làwọn àwọn lẹ́gbọ̀ndógún ọ̀tàkà làwọn náà fáwọn ibi muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ti ṣe wà pọ̀pọ̀lọpọ̀ wa náà nìyẹn ọ̀yìn kún náà nínú gọ́ọ̀fù yìí ó jẹ́ pé àwa fọ́nú fọ́ra àwa ò mọ̀ pọ́ta ni wọ́n. ẹlòmíì kò mọ̀ ìyẹn máa ń dáyé lọ́ta ànábì ni ìsìnkú ọ̀hún fíhìn ṣàkàtà fún gbogbo ọgbọ́n àti ìfihàn náà pa gbogbo ẹran wà á fẹ́ ìyẹ̀kọ̀ dá wàhálà fi hàn lágbàdá ká má rojú ká má ra rí wàhálì kan lè ṣàdá bá gbò wọ́n jìgìjìgì pẹ̀lú àwọn ọ̀kẹ́ tó le. أو العلم أو اللغة يقول الزلزال الشدائد التي تحرك الناس àwọn àwọn ìlé kókó eléyìí tí wọn ń gbóyè jìgìjìgì òun ni tí wọn bá sọ pé ìṣẹ̀lẹ̀ sáà so eléyìí tí wọn kàn ṣẹ̀ṣẹ̀ máa wá àgbélépọ̀ tó àtàkàtà àti nígbà Muhammad sọlọba àdìsọlọ àwa láta iná àwa láta kúrò ara wa níbi súnà ní Muhammad sọlọba àdìsọlọ ẹgbàgbé pé àwọn èyí tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ kọjá bá ti dákọ rẹ̀ bá ti ń ṣàdúrà ó dákọ rẹ̀ ó dábọ ẹni ó bí nínú súnmọ̀ náà ló wà láti lẹ́kọ̀ọ́ ta ni tí ẹ bá ṣe kó bá le tán àdúgbò Muhammad sallá kò ń ṣe dàrẹ́ èpè lórí àwọn kẹfìrí lọ sọ nínú gbọ́dọ̀ àdúrà ilé ìjọ ẹ̀kọ́ kálukú wa mọ́ ẹ̀ kò dìgbà tẹ́nìkan bá tó jáde sí gbọ̀ngbọ̀ ayé pé sórí bó tó o bá mọ ìlú lọ bá rẹ o lọ́pọ̀lọpọ̀ gbà yìí tó pọ̀ jù ọ̀tá èsì ń ojú hàn ọ̀tá máa ń fara pamọ́ ni. ó kálukú ó mójú tọrọ ayé ara rẹ̀ kò síbi tí èèyàn máa ń sá lọ tí èèyàn bá jẹ́ mùsùlùmí. àbúlé bí mo sọ ọ́ ìlà àtẹ̀kùtẹ̀dẹ̀ rú kọ́ni kò fi ètò ẹ má wá nǹkan tuntun níta ẹ̀ bá lẹ̀ ó tó mi ò mọ nǹkan tó ń sọ pé ń fèsì ní ìwà ní lórí pàdúrà rẹ̀ lọ́tọ̀ ní Muhammad sallallahu a wasallam. bákan náà àpá àmúwa pé ìmọ̀ ẹ̀yà kúrú mọ̀nì kan fà kan mọ̀ táwọn kan bá ń bẹ̀rù báyọ̀ tó ń dáyà àjáyà táwọn kan bá ń halẹ̀ mọ́ àyàn ilé yìí ò lọ sọ̀rọ̀. سنية وما صار وما علمية لبارك إنه حديث عليه محمد صلى الله عليه وسلم قد المام مسلم حديث السهاي بن السلام أبو يحيى أروني رضي الله عنه أدعي أفاني وأعظم الدعاء جاء في قصة الكلاب وراهب المشهور أمي أدعي أمي ìtàn náà ni ìtàn ọmọkùnrin kan àti àáfàá pàdé àáfàá rẹ̀ tó jẹ́ àáfàá pàdé. tí ìbá lọ kàtẹ́ sí o sọ̀rọ̀ àlùbọ̀rọ̀jì wọ́n sọ̀rọ̀ láti ìbọ̀rọ̀jì. واليوم موعود مشاهد ومشهود قتل أصحاب الأخدود لبالو كاتسي وآيه با عديسي تودي أدواي وأدواي لتفراي تكوك نبقى في ألبا محمد صلى الله عليه وسلم أدواي سوى أصحاب الأخدود àwọn tó ń tó lọ sínú asábùn òkùnlò nínú ẹni tó padà ṣàdúrà yìí lẹ́yìn ọ̀rẹ́ yìí ọmọ ọba àmọ́ sún àtàlá tó lè jẹ́ pé àdúrà rẹ àlìmọ́mù ṣáàfì lọ́lẹ́ ìrọ̀lẹ́ nínú kristo kan nínú ọmọ ṣáàfì òun àtẹnìkan ní àwọn lára wọn ẹni yìí wọ́n bẹ̀rẹ̀ sí ń halẹ̀ ó ń túmọ̀ òun lọ́wọ́ wọ́n sọ fún ọmọ ṣáàfì tó lọ fún ọlọ́dún méjì lọ́wọ́ pé mo fún ọ lọ́jọ́ méjì kò jí ìyàn mọ́ tó bá dijọ́ méjì tó bá tó kú sọ fún mi kan mọ́ lọ́mù sáfì wá ṣe gbólóhùn àdúrà rí gbólóhùn àdúrà yìí ni lọ́mù sáfì wá ń ṣe wá ṣe kálẹ̀ nìyẹn sọ̀rọ̀ lánàá lọ́mù sáfì wá ṣe mọ́tímọ́tí tó bá ti dòrò àdúrà tó ń mọ̀ sí i òun sọ̀rọ̀ lánàá tó ń halẹ̀ tó ń jó màwù màwù lọ́wọ́ àmì gbọ́mùsà gbọ́mùsà fi wá múra tó àdúrà yìí wá dídí ìsìn tó kí wọn àsọ̀bá kan ìyẹn bá sọ fún gbọ́mùsà fi pé lágbájá jáde láyé olóbi tí gbọ́mùsà fi sọ sọ pé àtàgbà òbí dùn á ìwà tẹ̀sí yàrá yìí. وما تدري بما صنع الدعاء سهام الليل àdúrà rẹ tí mo ń ṣáàtì ṣe tó wá rí gbígbà àdúrà rẹ á ṣé kí bọ́lá tí mo ń ṣe rí àdúrà wọn lágbára wọn. àtàzá wo bí dùn á ìwà máa tẹ̀sán rẹ̀ wọ́n á tẹ̀sán rẹ̀. أصحاب النعيم لا تقصي ولا Ṣáfi ni àtàzàn ìbídò àìsó máa fi àdúrà wọn máa fi ṣàwéwà. Sọ fẹ́ máa ṣe rí pẹ̀lú àdúrà rẹ̀. Fàó dájú pé máa dẹ́bi ìgbìmọ̀ sọ́nà àdúrà ó mọ́ tàdúrà rẹ̀ ṣe ìhámù lẹ́yìn làtọ́kùtù ọfà tí èèyàn ta lóru tí ì ṣe jẹ́ síbi tí èèyàn bá ta sí ni ó mú wọláàkì na àmọ̀tò wàlílẹ̀ àmọ̀dé ìpìlọ̀ ṣùgbọ́n ó lásìkò tí èèyàn ta gẹ́gẹ́ bí alẹ́ bá Muhammad sọ̀tọ́lá sọ wá pé tó bá di ìdákẹ́ta òru tí èèyàn sì rí bá dùn à ọlọ́wọ́ bá dún bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ lẹ́yìn tó fẹ́ gbàdúrà gbogbo ètò bá ṣàgbà àmọ́ kí sọ tó ní ṣe pẹ̀lú àṣírà yìí gẹ́gẹ́ mo sọ fún wa àwọn àfọhábùlì òkùdóòjì èyí àfọhábùlì òkùdóòjì ọba àtẹni apákan náà àwọn onímọ̀ tẹ̀síìlì wọ́n ní pé ọba àtẹni nínú àwọn ọba mẹ́ta àbúba mẹ́rin tó jẹ́ pé nígbà tí wọ́n jẹ́ ọba gbogbo ayé làwọn tí ò sẹ́kọ̀ọ́ síbi kan méjì ni wọ́n jẹ́ mùsùlùmí méjì wọ́n jẹ́ kékeré lòmúrù nínú ìkánná àti ìfèrè nínú àwọn mùsùlùmí méjì Sulaiman ẹlẹ́ẹ̀kejì ńkọ́ náà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn mùsùlùmí lórúkọ lẹ́yìn àwọn méjèèjì lọ jẹ́ mùsùlùmí nígbà tí wọ́n ń jẹ́ ọba gbogbo ayé ni wọ́n jọba lórí àmọ́ nínú àwọn kèfèrí lọ́mọ́rùn-ún jẹ́ kan lẹ́yìn ẹnìkejì kan mọ̀ọ́tà sọ̀rọ̀ nínú àwọn onítẹ̀sílẹ̀ sọ pé bùkátà sọ̀rọ̀ ní ọba nílùú tí ọlọ́run bá ń sọ ìtàn wọn pé wà á fà á mú ní kòkòrò kó ti lá àfà á mú ní kòkòrò. ó ń lọ́ba ó pe ara rẹ̀ ní ọba ó pe ara rẹ̀ ní ẹni tí wọ́n máa jọ́sìn pẹ̀lú. ó wá ní ọmọkùnrin kan ọmọkùnrin yìí ó wá wù pé ókè. Okay mọ̀kútà sọ̀rọ̀ ní ẹnìkan tí máa ń fi fa fún lápẹ̀rẹ̀ ìgbàgbọ́ ológun ẹ̀. mo wá sọ fún pé ìwọ bàbá yìí tó bá kù láyé pẹ̀lú bọ́jọ́ orí rẹ̀ fi sún síwájú yìí. ìgbà ta ni ó wà nípò rẹ̀ nígbà tó o bá sí láyé mọ́. ó wá ní pépè òun ọmọ àwọn òun nìkan náà máa kọ́ iṣẹ́ tó ń ṣe pẹ̀lú bí iṣẹ́ fáìn lọ́dọ̀ ẹnìkan. so ó wá fọmọ yẹn síbẹ̀ wọ́n tó fọmọ yẹn síbẹ̀ ọmọ yẹn ń lọ níta ọmọ yẹn ti alábàápàdé yìí ẹ̀gbọ́n pè ní ọ̀rọ̀ ìbò lásìkò yìí olódàbí àáfàá pàdé tó ń jẹ́ ẹni tó mọ ọlọ́run bàbá ló wá ọmọ yẹn ló wá sí létí ọlọ́run kọ́ ni ẹni tí òun bàbàrà yìí ẹni tẹ́ ń bàbàrà sọ bàbàrà ọlọ́run àbá ọmọ yẹn wà wọn pé kíní ìsìnkú méjì o ọ̀dà àti tóun ó ṣe lórí pé tóun bá ti ń lọ sọ́dọ̀ babaláwo tí ó kọ òun àwò òun mọ ìyàtọ̀ àfáàní náà òun mọ akẹ́kọ̀ọ́ òun mọ ìwo ló jẹ́ òdodo ní méjèèjì. tó bá wá dé ọ̀dọ̀ babaláwo babaláwo sọ pé ó pẹ́ kó tó dé yóò sọ fún ẹni tó fi sọ́nà rẹ̀ pé kó wá máa kọ́ sí àwọn wọ́n jẹ níyà. tó bá sì kúrò lọ́dọ̀ babaláwo tó bá yàtọ̀ àáfàá páàdì tó ń kọ́ lẹ́kọ̀ọ́ tó bá délé wọ́n ní fún pín náà wọ́n tún jẹ níyà. níta ó fẹ́ lè fún láti mọ ẹbí ọ̀dọ̀ àáfàá àáfàá páàdì. wà ní àáfàá páàdì wà ní tọ́tọ́ ní máa fi ní pé sórí tó bá ti dọ́dọ̀ babaláwo sọ pé ọ̀dọ̀ kábíyèsí ló ti pín tó bá ti dọ́dọ̀ kábíyèsí sọ fún pé ọ̀dọ̀ abaláwo ló ti pín kó fi ìwé rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ àfírí tó pé oúnjẹ sọ́dọ̀ àfáàpàdìyẹ torí àfáàpàdìyẹ náà ó jẹ́ nìkan jẹ́ pé wọ́n mọ̀ ọ́n tó náà rí sókè sí tọ́lọ́run tàbí nínú ìlú. àlẹ́ ìwọ̀n Muhammad sọ́lá ọmọ sọ ìtàn yóò wà nígbà tàbí mẹ́jọ bá wọjọ sí ìṣúrọtò àbúrò ìgbà tó rẹ wá di ó tún sọba lọ́wọ́ pé ọmọ gẹ́gẹ́ òun náà ti bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn pé Ọlọ́run gẹ́gẹ́ ni àná ìgbà tó wá mú wa babaláwo àfa wa ní pé ètò ìgbà tó rọ wá fẹ́ bọ́ sójú ẹ ọ wá lọ́jọ́ kan èmi kẹbí àjẹ ló wá dáhùn yẹn lọ́nà tó gbé káwọn yẹn lè kọjá sí ẹgbẹ́ òwá jẹ́ káwọn èèyàn lè kọjá òun náà bá lọ ló bá débẹ̀ bá lọ òun fẹ́ lọ sọ́dọ̀ àpáàpáàdì òun ìwà ni òun ò tẹ̀sí wá dára òun ò nínú òun ò mọ ọba ta dandan ló kọ̀ ẹ̀ ṣé ọba tí babaláwo ń pè wọn sọ́dọ̀ rẹ̀ ni àbí ọba tí àpáàpáàdì ń pè wọn sọ́dọ̀ rẹ̀ wọn lẹ́yìn ọmọ yẹn wá mú òkú tó bá jẹ́ pípé ọba tí babaláwo bá ń pè tó ń pè ń sọ́dọ̀ rẹ̀ òun gbọ̀ngàn ọlọ́ba òdodo bí ẹ kéèyàn máa jọ́sìn fún ìwà ìjọ̀nà tó ń da gbogbo ayé tó ń da gbogbo ayé tó ń da láàmú yìí lójú òpin sí ọ̀pọ̀ ìlú orúkọ ọba babaláwo kò parẹ́ ọba jù má lè jẹun bẹ́ẹ̀ lè gba ìjọ̀nà mi bá lè sùn wá mú ọkàn wọ́n fẹ́ ọba èyí tí a fà tó ń pè mí sí tó ń pè gbogbo ayé sí tí wọ́n kò lọ́ba òdodo ó sọ fún gbogbo ènìyàn lọ. tó bá rí bẹ́ẹ̀ kí wọ́n àlùfẹ́ ní ìparẹ́ ibi tó wà ó ṣe ṣe bẹ́ẹ̀ àlùfẹ́ ló wá pa ẹ̀wọ̀n ọ̀rọ̀ tí ò pamọ́ àwọn ọba yìí káàkiri pé ọmọ iye o ọmọ iye o ọmọ iye o ti wá kárí. wá ké sí ọba ó pé kò ń ṣe ọba táwọn ní kó lọ máa gba tírénì nípa rẹ̀ òun ló ń pè ọ̀tọ̀ lọ́ba mi ń sọ̀tẹ̀. gbogbo aráàlú tí wọ́n á sọ̀tẹ̀ ní ọba ọ̀tọ̀ wa lọ́ba tó ń jọ́sìn fún wọn jọ́sìn ọba tí wọn jọ́sìn ọba fíìkì mọ́ ibi tí fífúnà tó wá dé nìyẹn wọ́n ní ọba yìí wá dá iná tó pọ̀ ó ní gbogbo oyún tẹ́ ẹ bá ní pé ẹ ń tẹ̀lé ọmọkùnrin yìí màá fi mọ́ màá fi jó yín wá ní gbogbo ẹni tó bá ti gbà wípé ọba ọmọkùnrin ò ní ọba ọ̀pẹ́ra nígbà tí wọ́n jẹ́ kótó tó ń tún wọn dá lọ sílẹ̀ kó kálukú wọn ká máa bọ́ ọ̀bẹ̀lẹ̀ ọ̀fà. lára tó ìmọ̀ ní òdodo òdìpẹ́ tí èèyàn bá ti mọ̀ ọ́ pẹ̀lú àmọ̀dájú ẹ lọ wò dáadáa bẹ́ẹ̀ bá gbẹ̀mí omi mi lẹ́ẹ̀ bá gbẹ̀mí rẹ̀ mo ti ń wí náà ní yóò mọ̀ wí. àwọn èèyàn wẹ̀yìn wò pé àwọn ò lè ti kẹsẹ̀ yìí mọ́ àwọn yà máa bẹ̀rù rẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí pinnu lẹ́nu. kíkọ̀ ẹni wá pé nígbà tí obìnrin ìta fẹ́ bẹ́ sínú náà ọmọ bẹ lẹ́yìn rẹ̀ tó pọ̀. mo ti fẹ́ bẹ́ sínú náà lọ́mọ tó wà lẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ pé yá òun máa òun ń ro tọmọ fún àti ẹ̀gbọ́n tòun òun máa ń tóun ti torí ẹ̀fẹ̀ gbọ́ sínú náà kí ni wàá ní tọmọ tóun ní kàn lẹ́yìn ọmọ níyà ọmọ lẹ́yìn mi o ò lè fi mí ẹ̀yìn òkú fún àjọ kú lórí mímọ́ ni pàṣẹkọ̀tọ̀ yẹn ní ìgbà tòun tọmọ lẹ́yìn rẹ̀ ọlọ́ni kótìlá àṣà ààbò ìkòkòdó ìlú mọ́ ọ́n. nígbà tí wọ́n bá pa ọ̀gùn wọ̀ta tí ògùn ọbọ̀ sínú náà kí sọ ju wa pé bá ṣe ń bọ́ sínú náà náà bá ní ìṣòwò sọ̀rọ̀ ìjẹun ó wàá ku ọmọ wọlé kí wọn lọ pa wọn á tẹ ìfẹ́ nígbà tí wọ́n kọ́kọ́ mú wọn di mọ́ igi àwọn tó mọ fàáfà oníkàwé ẹ̀yìn ló fà àdúrà tá a fẹ́ kà yìí lọmọkùnrin yẹn sọ jẹ́lẹ̀ gbogbo ọ̀fà tí wọ́n ta kò bá wọ́n ní ó dáa kán mo lọ sórí òkè yìí kọ́nà jù látòrí òkè tó bá ti jù látòrí òkè tán wá tán wá fi àwọn òkúta ńláńlá tán fi tẹ̀lé ìpinnu góòlù mọ́lẹ̀ lẹ́ ọmọ dórí òkè nígbà tó tó ṣàdúrà yìí gbogbo àwọn tí wọ́n lọ sórí òkè pátápátá látẹ̀gùn ti bẹ̀rẹ̀ sí sẹ́yìn. gbogbo wọn bá jábọ́ látòrí òkè ó bá kú dànù ó bá padà wá bọ́ba kí ni wọn máa yí ìfà kí ló ń wí ó ní òun pe ọba òdodo tó máa ń sọyàn tó máa ń láyàn ó yẹ kí lọ mú lọ níta ẹsẹ ni pé ẹ mú lọ sínú odò ẹ di òkúta sínú àpò ẹ so mọ́ lọ́wọ́ ẹ so mọ́ lẹ́sẹ̀ ẹrọ ẹrọ odò ìdáwọ́sí lórí odò àwọn tó wọ́n tó di odò àtẹ́gùn tó fẹ́ ó dà wọ́n sódò ó tún padà wá bó bá rí wá sọ pé tán tó ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n tí wọ́n ṣe fún nǹkan sí wọn tí wọ́n rán ó ní kò ní rẹ̀ ní àyàfi pẹ̀lú àti ẹ bá fẹ́ gbẹ̀mí ọ̀nà kan tuntun ló wà tí ẹ bá ti lè pe ọba tí mo nígbàgbọ́ lẹ̀ mo ti gbé kíkà yẹn síra wọn ìgbà tó fẹ́ pa gan-an òun ni wọ́n sọ fún tó sọ fún ọ pé tán bá lè pin ọba tóun nígbàgbọ́ rẹ̀ ìgbà ẹ̀ lóun tó lè kú láìsẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lè fà wọn ìdí ọlọ́run ọba tí wọ́n pààyàn ní ìgbà tó wá fẹ́ pa wọ́n wá sọ pé pẹ̀lú orúkọ ọba ọmọkùnrin yìí nígbàgbọ́ rẹ̀ ìgbà ẹ̀ gẹ́gẹ́ náà wá tó rí ọmọkùnrin yìí pa ìyẹn ló wà fà gbogbo aráàlú tí wọ́n sọ pé ah, ọba ọmọkùnrin yìí làwọn gbàgbọ́ ìgbà náà sì wà dáná fi gbogbo ẹ tó bá pé ọba rẹ ló bá gbà wọn. àdúrà yìí náà wà nà sún náà bó ṣe wá pè náà ọ̀tọ̀ ní tèmi àti mímọ́ káàkiri. sẹ́rí àbó ọ̀rẹ́ àbó alimọ́mù ṣáfi ló sọ sí sọ̀rọ̀. sọ́wọ́n ní gbóná àdúrà yìí ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ aláhùnmá ìkìsì ní hìm ìmọ̀sík. aláhùnmá ìkìsì ní hìm ìmọ̀sík. lónà ló máa ń sọ tọ́ba ti débi tó fẹ́ gbẹ̀mí báyìí aláàbùmá fi lé ìlú lọ sí ọlọ́run àwọn tó fẹ́ gbẹ̀mí rẹ̀ ètò bá wù ọ́ lọ́dọ̀ rẹ owó ni kó o fi tóbi lórí wọn òun ò ní sọ pé kọ́nà kó pa wọn òun ni owó tó kọ́nà kó dà ọ́ títọ́ òun ò ní sọ pé kọ́nà kó rí wọn bọ́ lórí òkè aláàbùmá ní kìsì ní yé ìmọ̀ sí ọlọ́run fúnra rẹ̀ jẹ́ olúwa ń dá àfáwọn ọ̀tá ọmọkùnrin yìí ọlọ́run fúnra rẹ̀ ló wá mọ̀ mọ́ ń fìtínà wọn lónà aláàbùmọ̀ ìfìlẹ̀ ìrìnbìmọ̀ sí afáàní wàhálà dùhà já àfi sísọ̀tì gùnà àgùnà ọ̀dọ́mọkùnrin wàrọ́ọ̀hì bí ẹ̀rọ ti kí sọ yẹn dáadáa mo ìfẹ́ yẹn tí ò dájú pé wọ́n padà mú rọ́ọ̀hì bò yẹn jẹ tí wọ́n kẹ́kẹ́ pa rọ́ọ̀hì yẹn àlàkùn àṣòfò àwọn kàtìkàtì pẹ́ kọ́nà bàbá sọ àtàlámù kó mọ̀ lé wa fún ní ìmọ̀ ìfàmì wàhálìní mi nìkan ìtumọ̀ ìfìníhì ọlọ́run sọ mi kó o dẹ̀ là mí lọ́wọ́ wọn bí mo ṣe ta ayé bí lẹ́bi ìtàṣá mi ní àtìdáàbì wìkọ́yà sí wọ́n lè fi mọ̀ ẹ̀yà gbogbo tí èèyàn bá máa fi ń sọ̀yàn gbogbo tẹ́ẹ̀dá bá máa tó bá máa fi ń sọ̀yàn ọlọ́run fi sọ mi kúrò níbi àbúrò àwọn ọ̀tá gbogbo tí èèyàn bá fi máa ń láàyàn ọlọ́run bá làmí kù níbi àbúrò àwọn ọ̀tá alàmùmá ìkìsì ní yín bíbà ṣe. gbọ́dọ̀ wà ní àyè àmì mo sọ fún wa pé nǹkan wà nínú súnà ní Muhammad tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àfi owó ẹ̀rẹ̀ rẹ̀ àfi mú abẹ́ ọlọ́run lẹ́gbà ẹ̀dùn ààbò mọ̀ àbọ̀bà àwọn ṣàkóso ìlọ nínú ààrẹ tí wọ́n fi yàn ọmọ yìí tí wọ́n lágbára gan òun náà ní kí èèyàn máa ṣe àṣàkóso ìlọ kí èèyàn máa dáàbò yìí máa yàn kí èèyàn máa dáàbò yìí máa yàn àlàyé sí àwọn àbàtù òun ni àdúrà tí èèyàn máa ṣe nígbà tí èèyàn bá tí iyèméjì bá fẹ́ máa wọ ìmọ̀ ẹ̀yìn wàhálà ilé yìí tá a sọ yìí pé iyèméjì yóò máa dá òtún yìí lóhùn ìfẹ́ tí òkú ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni ìfẹ́ tí òkú ṣẹlẹ̀ sí. àbẹ̀wò Muhammad sallallahu alaihi ó pa wọn láti sámọ̀ sí àwọn obìnrin náà ilẹ̀ ṣe ìtọ́ lọ́rọ̀ sí. nínú hadith àbí orin àwọn ọ̀gá àlọ́ wọn ní àbẹ̀wò Muhammad sallallahu alaihi níbi ní ìyá àti ìṣàìsọ́nù àhàdù sọ̀rọ̀sọ̀rọ̀ fún àti táyì ó wà máa bá ọkọ̀ kan yìí nínú ọkàn rẹ̀ yóò mọ̀ wá pa sọ̀rọ̀ yóò mọ̀ pé mọ̀lẹ́kọ́lá kan ti rà ta ló dá òkè mọ̀lẹ́kọ́lá kan ti rà ta ló dá sọ́mọ̀ yóò mọ̀ béèrè pé ta ló dá gbogbo nǹkan àlọ́bì ni ẹ̀rú mọ̀ máa bá nínú ẹ̀mí ara rẹ̀ fi àlá ṣàtà àyàkóòlì títí tí káìpá wọn fi máa bèrè lọ́wọ́ ẹ̀mí rẹ̀ pé wà bá ní kọ́là kọ̀ọ̀rọ̀ bùkà ta ló wá dá ọlọ́ọ̀bà rẹ̀ gbà lóbi wọ́n sọ̀rọ̀ máa sọ̀rọ̀ pé fàyídà àgbàlagbọ̀ ọ̀hún tó bá ti wá dé lẹ́wù ni fàlìyé sẹ́rìn wọ́n yẹn tẹ̀yìn kéèyàn sọ bọ́ọ̀lù pé àwọn obìnrin àmì ìṣòtọ́ ọ̀rọ̀ sí i ọ̀nà ìgbẹ́yìn kéèyàn mọ́ gba láàyè mọ́ láti máa báyàn sọ̀rọ̀ hadith olùkọ́ni àtìtánì wa máa báyàn tàbí dànkà báyìí ó mọ̀ dá ọ̀ náà tàbí dànkà báyìí kan náà ni tàbí dànkà báyìí kan náà táwa níta ọ̀ náà ìdí ò parí ọ̀sẹ̀. tó délé mu yẹn yóò wá já sí pé ẹ̀rú yóò wá wọ̀ tó wọ́n sì fi àtàlù wá dá ọ náà ànábì ní pé èèyàn bá padà ń bẹ̀rẹ̀ pẹ̀lú kúlù àwọn obìnrin ilé ṣàtọ̀rọ̀ èèyàn di kébìrì. gbogbo àdìsí mi ànábì ní ìlàyà záàlù náà sùn yàtọ̀ ta àlùlẹ̀ àtàyò pọ́ọ́lù àgà àkọlàkọ̀lọ́ọ̀ àlùkọ́lùkọ́ ọmọ àkọlàkọ̀lọ́. láti ní àwọn èèyàn máa sọ̀rọ̀ wọ́n máa ẹ̀mí wọ́n máa sọ̀rọ̀ títí wọ́n fi máa bèrè lọ́wọ́ ara pé ta ló dá ọlọ́run fàmọ̀wájàdà nìyáàlìkà fàmọ̀wájàdà nìyáàlìkà ṣé lẹ́yìn níta jírò ẹ̀ bá ṣẹlẹ̀ sí àlùyá kan kó sọ pé àmọ́tòbílà àmọ́tòbílà nínú wáyà kan ó ní àmọ́tòbílà ìwà rọ̀ṣọ́ òlè sí i gbogbo náà bá gbọ́ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá náà ló gbà ọ̀gbọ́n lẹ́yìn àìsàn yìí o ọlọ́run kó má fi sìn wá mo mọ ẹnìkan kọ́nà kó bá mi fún ẹni náà ní àlàáfíà kó bá mi ṣe àlàáfíà rẹ̀ tí ò bá jẹ́ pé òun náà ń gbọ́ wa bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí èèyàn tó jẹ́ pé òun náà ní ẹni tó yẹ pé ó máa ń salápá tètè bóun lòun ṣe lékún lẹ́sìn mo ti sọ ẹ̀ náà rí ṣẹ́rí bọ́lá ń ṣe dáyé àlè bímọ láyíká ẹ̀rí pé hadith andola tó jáde ńlé ó ní ah, táwọn bá wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn jókòó bí ẹni pé ẹyẹ ń bẹ lórí àwọn báyìí táwọn ọmọ ẹgbọ́n dánàbí òun sallallahu alaihi wasallam ṣùgbọ́n òun wá rí i pé òun wà lólí òun bá ń báyàwó ṣeré òun bá wọn ọmọ ṣeré àwọn ń dẹ̀wọ̀ kẹ́ pẹ̀lú ìyàwó òun yà sóhun ah, ti ti mọ̀nà fi ti báyìí. ló wá lọ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi sọ ànábi ní tó bá jẹ́ kí bẹ́ẹ̀ ṣe máa ń wà lọ́dọ̀ mi nígbà tí mo ń bá yín sọ̀rọ̀ náà ànábi ní tó bá pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣin máa wà ní gbogbo àsìkò ní sọ̀rọ̀ lọ́wọ́ àníṣọ́lá lásọ̀ọ́fà hàtìkùmù ní màláíkà ànábi ní ẹ máa rìn lójú pópó náà báyìí àwọn màláíkà wọn mọ̀ bọ̀ yín lọ́wọ́ wàlákin hìnnú wàhìn ànábi ṣùgbọ́n báyìí lásìkò kan báyìí lásìkò kan so nínú ibi téèyàn ti síríọ̀sì kọjá nọ́mà òní ọ̀dọ̀ téèyàn bá wà lọ́dọ̀ àwọn ará ilé yẹn èèyàn á ṣeré pẹ̀lú ìyàwó èèyàn á dọ̀wọ̀ tẹ̀ gbogbo bó tilẹ̀ tó síríọ̀sì tó nígbà tó bá wà nínú mọ́sálásí àbí nígbà tó ń kírun lọ́wọ́ anta anta anta wa zawjuka àtiwọ́ àtìyàwó rẹ̀ ọ̀gá ìpín sígbà lùmọ̀ sí báyìí náà bọ́lọ̀ fi fàyè lẹ̀ nìyí bẹ́ẹ̀ náà sì tó bá dé ààyè ibi tó bá yẹ kí èèyàn ṣàwàdà pẹ̀lú àwọn èèyàn àbí kí èèyàn ṣeré lápẹ̀ẹ́ nísìnyí tẹ́ má gbé bọ́ọ̀lù kalẹ̀ nísìnyí tẹ́lẹ̀ ìdá rí ìmọ̀ọ́mù tó gbá bọ́ọ̀lù à ah, subhanallah kí ni subhanallah ẹ̀ṣẹ̀ kọ́ ni kí èèyàn ṣeré eré tó bá ti mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ òní wọ́n kọ̀ fún wa mẹ́ torí ẹ̀ ayé ò ṣeé gbé ànábì òkò akágbáyé sọlọlá àṣàlà ní pé gbogbo ẹ pátápátá gbogbo dáàfi lo ìfẹ̀mí kó wá jẹ́ imán imán náà ni o ṣùgbọ́n kò ṣe kí bóyá gbogbo àsìkò láti wá serious tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kí ló tànà bí ráàyè bá Aisha sáré lè jẹ́ àjọ sáré dàm tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kí sọ̀ ń bẹ pé anábà Muhammad Sallam òun àtẹnìkan jọ ń dẹ́ra wò tí wọ́n mú ẹkẹ bẹ́ẹ̀ ni sẹ́rì kọ́ rìkásà àbí kí lórúkọ ọkùnrin yẹn kò bá yẹn mú ẹ̀ mú kó mọ̀ dáa. òun àti jọ mú ẹ̀mú lẹ́ẹ̀mẹ́ta sallallahu alaihi wasallam. ìwà anábì sì dá sallallahu alaihi wasallam òbí kí ló fà á táwọn sàhábà ridwanullahi alayhim tí wọ́n fi mú ẹsẹ̀ àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ń jẹ́ àbùbá ẹsẹ̀ ànábì kan bẹ̀ tó ń jẹ́ àbùbá ẹsẹ̀ kankan yìí là kí ló tó fi ráàyè ọkùnrin kan wá dé nítọ̀ ẹ mọ̀ sọ pé ẹsẹ̀ kankan ò lè la àbùbá ẹsẹ̀ mi mo múdè yìí o kóyá kan jọ wá tà sábà kan ẹ̀sìn mi àtẹ̀sìn ànábì tẹ́ ní kò sẹ́sìn tó lè là ó yá ẹjẹ́ àjọ tẹ̀sí àwọn sàgbé ní kì í ó rí nàrí rẹ̀ wọ́n bá tú ẹ̀sìn ànábì ilẹ̀ sọ̀rọ̀ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ẹ̀sìn ọkùnrin yẹn sì la ẹ̀sìn ànábì ìgbà táwọn sàbí wá òkè ha ṣùgbọ́n àná láì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n lọ sọ fún ànábì ànábì ní sallallahu alaihi wasallam ما ترفع شيء في الأرض إلا وضع الله lẹ́bi ní ẹtí háìpù àdìbá ẹtí háìpù ẹ̀jù nǹkan kan ò sì lè mọ ti motomoto lórílẹ̀ ọlọ́wọ́n bá ó gbé wálẹ̀ láàrin sọ́nà ọ̀rọ̀ yìí nìsín sọ́rọ̀ ẹ̀sìn ni tó fẹ́ lò mẹ́rin pé tó pé ọmọ ìyá wa tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí lára ibi nítorí pé mo bá àwọn èèyàn tí wọ́n wà nítòsí rẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àfáà yìí ọ̀nìtàn sọ fún mi nípa rẹ̀ ni pé àfáà yìí pé ìṣesí rẹ̀ bí ẹni pé kó mọ̀ dẹ́sẹ̀ kẹ̀kẹ́ ló ṣe máa ń lò sẹ́mi ẹ̀ pé tó bá ń jẹ ńlọ yóò mọ̀ sàkà kò sí báwọn ṣe jókòó láàrin ara wọn báyìí kò ní dáṣe ogun táwọn sọ àfikà ní ọmọ ṣe òun gẹ́gẹ́ wá ní problem ìní yẹn wá bí problem because tó bá wọra sí nǹkan kékeré báyìí kódà kí nǹkan yẹn mọ jẹ ẹsẹ̀ ẹ̀mí rẹ̀ ó sì mọ̀ sọ fún pé ó ti fẹ́ lọ́hùn títí kí ní ẹ̀tí wá dé level pé òun gan mọ̀ pé òun ti ní problem each time ilẹ̀ míì òun máa ń hágí lórí imán òun ti kó sínú kúfúrú òun ti kó sínú kúfúrú tó fi ó ti wá di nǹkan mọ́ lọ́dún bíi pé ẹ̀mí ò máa dà láàmú pé ta lọ́lọ́hùn gan wọ́n dà pé ṣàìtàn gan lọ́lọ́hùn yóò mọ̀ ọ́n báwọn gbẹ́gbẹ́ tí wàá ní problem níbi pé wàláhì àbí ọlọ́run bá aláṣọ àtàlà fún ẹrú kọ́lọ̀ kó bá lè fún ní àlàáfíà madam ọ̀rọ̀ tó serious ni pẹ̀lú ẹ o ọ̀rọ̀ tó serious pẹ̀lú ẹ ó ti affect marriage so ó ti dájọ́ marriage sọ́nà marriage yẹn ti wó kò rí obìnrin ti bá tiẹ̀ lọ pẹ̀lú bóyá ń ṣe gbogbo àwọn family ó ti di pé wọ́n mú tọ́jú lé káàkiri àyàfi òun gan ló mọ̀ pé ibi tán mú un lọ ò dáa òun náà dẹ̀ ti wá kéèsì yẹn náà òun náà ló fà á tí mo fi mọ ẹni yìí ó dẹ̀ tó ń lọ sáwọn bòmí náà kọ́ lọ́ba aláàtọ̀ alákọ́bá ní fún ní àlàáfíà ó ti di àárẹ̀ tó sí ọ̀sẹ̀ fìlà so ṣàìtọ́ọ̀nù máa ń bá yẹn sọ̀rọ̀ nínú ẹ̀mí ìjó dẹ̀ fẹ́ mọ́ gbé náà ni pé kó sọ̀yàn di kèfèrí pẹ̀lú pé kéèyàn máa ronú ìyẹn ni pé àlùwàsùwà mò ń yúrò yìí eléyìí tí ó sọ̀yàn di kèfèrí ó ń bẹ lára oníkálukú lẹ́yìn ìgbà yẹn ẹlòmíì ròyìnròyìn tiẹ̀ ibi tó ti lọ nìyẹn òní pé kó máa tako ìjẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ibi tó tiẹ̀ ti lọ ni mo ti rẹ́sẹ́ pé tiẹ̀ ti lọ sí pé ó ní tóun bá jọmọ òun lọ́wọ́ lórí òkè báyìí ẹ̀mí ìyá máa sọ pé kóun ó jù lẹ́la tókè tóun bá wà kíkì tóun bá fi ọ̀bẹ òun lo ọ̀bẹ lọ́wọ́ ẹ̀mí ìyá máa sọ pé kóun fi ọ̀bẹ yẹn gúnra òun so èyí mọ̀ sí alẹ́sìn a torí ọ̀pọ̀lọpọ̀ kan yoruba à èdì ni so gbogbo eléyìí anagba muhammadu sallallahu alaihi wasallam kọ́ ni ẹkọ ẹ̀kọ́ nípa rẹ̀ bí ìgbìnlá ta'ala tó bá dọ̀la a tún sọ̀rọ̀ nípa àwọn gbólóhùn àdúrà ilé tí sallallahu alaihi wasallam tó fi àbí ọlọ́wọ́ bá ọba tí ò sí rẹ̀ ní òkè àtìlẹ̀ ó jọ kó jẹ́ kí a rí dáadáa ṣe nínú ẹ̀sìn wa kó sì gbà níjọsìn fún wa wa subhanaka allahumma abiyamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله láwọ̀kọ́ òní pé kéèyàn bá sọ pé lápẹ̀rẹ̀ nísìnyí jẹ́ àjọ parí tó o bá fi là mí màá fún ọ ní nǹkan báyìí tó o bá fi là mí màá fún ọ ní nǹkan báyìí inú ṣẹ̀rí àwọn kankan ní àlìjáàlù àwọn àlìjáàlà jàálà kò nǹkan tó burú mẹ́ pé kìí ṣe pé bóyá ìwọ mú nǹkan báyìí wá èmi náà òfin ìjọba ẹ̀kan ẹni tó bá wá ń wé nínú àwọn méjèèjì òun ni yóò kó nǹkan yẹn tá a bá fi ṣe báyẹn àgbà láyẹjọ ṣẹra eléyìí kò bá ṣẹrẹ àbúrò kò bá ṣẹrẹ àwọn sòńtà lè ṣe òun ni iná ló jẹ́ pé òun ló fi já sí pé nínú ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà kò sígbà láàyè pé kí n sọ pé gbogbo yìí a fẹ́ ṣe competition ẹ wá ra fọ́ọ̀mù so owó fọ́ọ̀mù tẹ bá wá dá yẹn á wà á fi ra ẹ̀bùn ẹ̀bùn yẹn ẹni tó bá wá lídìí yóò gba ẹ̀bùn yẹn tàbí èèyàn mẹ́ta tó bá gbégbá orókè haram kódà kó jẹ́ pé Quran náà là ń ṣe tó bá jẹ́ pé ẹ̀yin náà lè dáwó tá a fi ra ẹ̀bùn ṣùgbọ́n ẹni tó bá gbígbá orékè nínú gbogbo yín èèyàn mẹ́ta péré náà láàfún lẹ́bùn haram kódà kó jẹ́ musabaqa Qur'an haram kò lẹ́tọ̀ọ́ níta lè ṣe ni pé ẹyọ ẹnìkan lè gbẹ́bùn kalẹ̀ tó já sí pé ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ fẹ́ jẹ́ musharikun participants ẹ̀ẹ́dá nǹkan kan nílẹ̀ sọ ẹni gẹ́gẹ́ ẹ̀ dá nǹkan kan bẹ́ẹ̀ ìdúró tẹ́ ẹ bá fi sọ pé kóńkálùkù kó dá owó fọ́ọ̀mù owó fọ́ọ̀mù yẹn á wà fi ra ẹ̀bùn so èèyàn bíi one thousand ló wá dáwó ló apply tó gba fọ́ọ̀mù á wà fowó yẹn ra ẹ̀bùn á wà mú first second third ìdájọ́ rẹ̀ tẹ́tẹ́ tẹ́ bá lọ wò tẹ́tẹ́ ẹ ra tíkẹ́ẹ̀tì àbí tẹ bá ra tíkẹ́ẹ̀tì yẹn one thousand lè ra tíkẹ́ẹ̀tì àbí ṣùgbọ́n o lè jẹ́ pé èèyàn méjì àbí mẹ́ta náà ni ó jẹ irú kaba irú ètò báyẹn aráàmù ṣùgbọ́n nísìnyí ẹ bá sọ pé ẹni tó bá bá mi rí ẹran mi tó sọnù lápẹẹrẹ náà mọ jẹran mi sọnù ìyẹn fún ní nǹkan báyìí ìyẹn náà pè ní jàhálà tàbí mo sọ pé ó yá ẹ ń bá lè lára wọn ní ẹ̀mẹ́jèèjì tó bá sáré máa fún ní nǹkan báyìí èmi ni mo gbé nǹkan yẹn kalẹ̀ ẹni tó wá bá mi rí lágbájá nàám máa fún ní nǹkan báyìí ẹni tó bá mi rí nǹkan mi tó sọnù máa fún ní nǹkan báyìí jà á làjẹ fún yẹn náà ń pè ní jà á làṣà ọ̀làpọ̀ náà ni sọ tàbí kó já sí wípé bẹ́ẹ̀ náà nìyẹn bá lè wá nǹkan yìí tó bá lè wá rí ṣàhálà so ìyẹn kò sí nǹkan tó burú mbẹ téèyàn bá sọ fún lágbèjà pé tá a bá jọ sáré tó bá là mí màá fún ní kábàá màá dá lábàá kò sí excuse kankan téèyàn ní láti fi kírun lásìkò rẹ̀ tó tó tí èèyàn bá ń ṣe sáfà àsìkò súbìyò wá tí ètò téèyàn lè kí téèyàn tó bọ́ sójú ọ̀nà nígbà téèyàn mọ̀ wípé kò sígbà láàyè kankan fún yàn láti kí téèyàn bá ti bọ́ sójú ọ̀nà tó dáa jù náà ni pé kéèyàn dúró kéèyàn fi hàn torí pé mọ́jẹ̀mú rẹ̀ tó lágbára jù àlùwàkù àwọn dókòlè lè wà tó lágbára jù nínú mọ́jẹ̀mú sọ̀láàtì òun náà ní kásìkò rẹ̀ ò wọlé ọlọ́ àlàwọ̀ àlà àmì náà wà ń tún wàlẹ́kùn mọ́sálà wàrà àmútúlá. oníbèrè béèrè pé a sọ pé àfa paadi pé kí ni a gbà lérò pẹ̀lú àfa paadi àwọn tó mọ̀ pé láfa paadi torí pé nígbà yẹn wọn kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n àwọn àwọn ìlànà christianity àwọn fada <clears throat> ló mọ̀ pé ní àfa paadi nílẹ̀ yorùbá àfa paadi àwọn àwọn fada ló mọ̀ pé bẹ́ẹ̀ so àwọn tó sì jẹ́ àwọn fẹ́ pé wọ́n serious pẹ̀lú ẹ̀sìn christianity ẹnìkan nígbà tí wọ́n sọ̀tàn lẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí Abu Talib tó mú ànábì ṣèrìn àjò ẹ mọ̀ pé wọ́n ní àfààpá àdìkan wá pàdé wọn ni wọ́n ṣe tìyẹ because àwọn wà lórí ìlànà Christianity wọ́n dẹ̀ ń ṣe bó ti tó àti ṣe yẹ that they were serious so wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ òkú nígbà tó wá rí wọ́n wá sọ fún Abu pé ah, ọmọ yìí Kuma kama kàn máa mú káàkiri ẹni because òun rí ìmọ́lẹ̀ ọlọ́run lára rẹ̀ pé yóò padà jẹ́ ànábì ọlọ́run so torí pé wọ́n wà lórí òdodo wọ́n lè wà lórí ẹ̀sìn so àáfàá làwọn náà torí pé wọ́n ti ń ṣe àáfàá nínú Islam fàdá ni wọ́n rọ́ọ̀rì ìbò gẹ́gẹ́ tó sọ yẹn fàdá ni àrọ́ so àwọn àáfàá páàdì ni wọ́n pè wọ́n so ṣùgbọ́n níjọ́ yẹn àwọn lè wọ́nú pé wọ́n ṣe ẹ̀sìn mọ́ fẹ́yàwó لا لا والله عليكم السلام نعم نعم نعم مم. Okay, okay, because you're okay. ta ló níbẹ̀ ṣé ẹni tó ní chọ́ọ̀chì náà ló ní mọ́sídìí nínú ò lè béèrè nǹkan nípa nǹkan tó mọ̀ o gbọ́dọ̀ mọ̀ òkè lápẹ̀rẹ̀ nísìnyí ní sùúrù o ní orí òkè kan wà ṣọ́ọ̀chì wà ń bẹ mọ́sálásí ilẹ̀ náà wà lọ ẹ̀gẹ́tì ó dá wa mọ́sálásí wà ńbẹ̀ ó dá wa ní wíwà bí mọ́sálásí máa ń wà láàyè kọ̀ọ̀kan so ẹni tó bá lọ bẹ̀ kò ní problem bọ̀ tó bá jẹ́ pé lápẹ̀rẹ̀ nísìnyí ẹnìkan dàgbọ̀ tiẹ̀ lẹ̀ ó wá lọ sórí òkè ó wá ní orí òkè yìí o ó sọ lórí òkè kìíní kan kò bá àmọ́ sì sọ ló ṣùgbọ́n òun ló ní chọ́ọ̀chì òun ló ní mọ́sálásí ìtumọ̀ yẹn pé àti ẹni tó wá mọ́sìkì àtẹ̀tọ́ wá sí chọ́ọ̀chì ìjọ mi náà nìyí so ìdáhùn ọ̀tọ̀ọ̀tọ̀ láàfin dáhùn àwọn aláàfin á gbé láwọn àfi kó o mọ̀. Don't even suffer níṣẹ́ ó rọrùn tó mọ́ṣáláṣí wà lórí àpáta jẹ́gẹ́ wọ́n kàn kọ́ bẹ́ẹ̀ náà ni ní kíkọ́ pé bí wọ́n ṣe kọ́ mọ́ṣáláṣí sáàyè kan àbí. orí òkè àdúrà tí wọ́n ṣe yẹn gẹ́gẹ́tẹ̀ iná mò ń sọ pé tẹ́mání wọ́n ṣe orí òkè àdúrà àbí wọ́n wá kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ àbí èmi èmi ń kọjá lọ ń tèmi ah, mọ́sálásí rè o bóyá bẹ̀ mo kírun kékeré bóyá ó yàtọ̀ sí pé ẹnìkan kan lọ dá mọ́sálásí rẹ̀ lórí òkè gẹ́gẹ́tẹ̀ bẹ́ẹ̀ bí àwọn kiri náà ti máa ń dá ṣọ́ọ̀ṣì lẹ̀ lórí òkè gẹ́gẹ́tẹ̀ so tó bá pẹ́ ẹnìkan náà dá mọ́sálásí rẹ̀ náà lórí lórí òkè ìjọ tiẹ̀ ó fi kẹ́gbẹ́ pẹ̀lú àwọn kiri yóò táwọn náà máa ń ṣe báyẹn òun nìyẹn so ìbéèsì wà ó pọ́síbù táwọn lè òun fẹ́ ní followers tó pọ̀ òun wà kọ́ mọ́sálásí nínú ìjọ tòun ok mo ti gbọ́ rí pé àwọn ìjọ kan wà tẹ́ pé wọ́n á ṣe christian service wọ́n á ṣe muslim service wọ́n á kírun ìjọ ẹ̀kan náà ni o wọ́n á kírun wọ́n á fèsùn chrislam chrislam sọ̀rọ̀ so tíwáṣẹ́ ènìyàn náà níbi ẹnìkan fún advice tiẹ̀ o ti advance tiẹ̀ ó ti kọ́ church ó ti kọ́ mosque ṣùgbọ́n under the same umbrella ni a ní ejìlejì nìyẹn ẹ̀gẹ́dẹ̀ bó tí mo sáré bá kàn wà nọ́mà wíwà lórí àpáta ìyẹn ò rẹ́nà fún wa láti mọ̀nà fún wa ẹ̀hẹ́n shrine yẹn shrine ó ṣe kí ni sáré ṣàdúrà fún eléyìí ẹ mọ ṣàdúrà fún tó bá kú ẹfì ẹfìlẹ Ọlọ́run bá mọ ibi tí ó tó sí torí pé ọ̀rọ̀ rẹ̀ rú àwa náà lójú lọ́nà ìsìn mọ́sáàsì àwọn aládùúgbò rẹ̀ ò dúró kí kí ó kúrò ń bẹ̀ ọwọ́ lórí òkè ọwọ́ lọ ṣubú ọwọ́ babẹ̀ kú wọ́n ṣàdúrà fún un kí ló ń wá káàkiri so ọlọ́ọ̀lọ́ wàá yìí sọ̀rọ̀. òun ò ní ẹnà sí àwọn olùyẹn lè ṣe fẹ́ntẹ́ pé gbogbo gbà yóò mọ̀ jọ pé òun ò ní ó sì ní ẹ sọ fún pé kó mọ̀ fẹ́nu ara rẹ̀ pé nǹkan tí ò dáa sí ara ẹ rí i pé mo gbọ́ tẹ́nìkan sọ láàárọ̀ yìí pé àwọn èèyàn kan kódà tán báyìí dèdè sí mọ́sálásí ẹ̀yìn náà ni wọ́n lọ jókòó sí. eré ọlọ́run bá lásán tala ó máa ń bá èèyàn lò pẹ̀lú bí èèyàn bá ṣe ń bí èèyàn náà bá ṣe ń ṣe òun ní ń sìn àbí sàlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábì ní la tazalu qawmun àwọn ọjọ́ kan wọn ní yẹ wọn ní gbò yu'akhiruna anfusahum fúnra wọn ni wọ́n lọ́ọ́ máa tora wọn sẹ́yìn hàtà yóò àkírọ̀ homo náà àtà yóò àkírọ̀ homo náà títí tọ́nà náà fi sọ wọ́n di ẹni ẹni ọlọ́run náà sọ wọ́n di ẹni ẹni ṣùgbọ́n náà ní gbogbo ẹni tó wá sọ pé òun ò ní òun ò ní kódà yorùbá gan yorùbá máa ń sọ pé kí ẹ máa sọ pé àmì ìlówó lọ́wọ́ ìbò sọ pé kó sọ pé owó pọ̀ lọ́wọ́ mi ẹ́ so o because gbólóhùn yẹn wọ́n kéèyàn sọ dáadáa sí lè yorùbá ní àpèmọ́ni làá pe tèmi dire àbí orúkọ àyè kan ní jẹ́ tèmi dire àbí ṣùgbọ́n sọ̀rọ̀ ọ̀rùn kó sọ pé tí wọ́n dire ayé bẹ̀rẹ̀ sọ ọ̀fẹ́ títí ẹ̀ dáa ni òfin pé tí wọ́n ti ló fi yọra rẹ̀ fún bẹ́ẹ̀ ètè mi dire náà ló wù í sò nínú bẹ́ẹ̀ fi máa ń gbáyé ni pé èèyàn máa ń sọ fún bẹ́ẹ̀ ẹ lọ wò dáadáa gbogbo èèyàn pátápátá ẹni ló fi ń sọ ni o ìṣe ló fi ń sọ pé òun ò níbi irú wọn ò kí ní lẹ́yìn ọ̀rẹ́ yìí náà gẹ́gẹ́ bí àdìsá nàbì sọ̀lá àlùsọ̀lá sàmúwá ẹ̀ pé fúnra wọn ni wọ́n lọ́ọ́ mọ́ tura wọn sẹ́yìn títí ọlọ́run fúnra ẹ̀ náà ó sẹ̀sọ́ wọn di ẹni ẹ̀yìn fúnra wọn ni wọ́n mọ̀ sọ pé àwọn ò ní títí tọ́lọ́run fi lè jẹ́ kán ní. so ẹ̀lọ́ lápẹ̀rẹ̀ ń ṣe láàánú bá àwọn tó ti dàgbà dáadáa mọ̀ pé àwọn èèyàn ń bẹ tẹ́ kí wọ́n lówó lọ́wọ́ ṣùgbọ́n wọn ti náà àwọn kan wà tí wọn lówó lọ́wọ́ tó wọn àwọn làwọn èèyàn wọn hype pé ah, olówó ni lágbájá lágbájá lówó olófin máa ń fa iyàn láàrin àwọn èèyàn lágbájá lówó ju tàmọ̀dé lọ àwọn kan rárá tàmọ̀dé lówó ju lágbájá lọ bẹ̀rẹ̀ táyì tí wọ́n bá máa ṣàlàyé ìwọ̀n lágbájá ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ẹni tí wọ́n sọ fún olówó ju yẹn lóṣù kò sí nǹkan kan ó ń bẹnu olówó ńlẹ̀ ẹ̀tẹ́ tí wọ́n ròyìn pé ẹ̀ ní dídí rẹ̀ kó ṣe ńlá lejò tipátipá lẹ́dẹ̀ fi máa rí títí sí pé olówó ni bọ̀ àwọn ìjẹ́sìmọ̀ polówó ni pé àwọn tí wọ́n jọ jẹ́ olówó ẹgbẹ́ rẹ̀ ẹ máa rí bí wọ́n ṣe ń sọ nípa rẹ̀ pé à lágbájá ṣùgbọ́n nípa kéèyàn lápá lára àwọn èèyàn ẹ̀yin ò lè sẹ́yìn máa rí Ṣókólá ààrẹ Ṣókólá nígbà tá a Ṣókólá ń bẹ láyé àwọn tó lówó darí Ṣókólá lọ ń bẹ ń bàdàn ṣùgbọ́n ayé ò rí nàrí wọn because ààrẹ Ṣókólá ló náwó gbogbo àlámọ̀rí ló máa ń rí bẹ́ẹ̀ kódà bó ṣe mọ̀ náà bó o bá mọ nǹkan tó o bá kọ́yàn tàbí sọ pé o tó o bá mọ̀ gan o mọ̀ pọ̀ gan ṣùgbọ́n díẹ̀ tó o mọ̀ yẹn o wá fi ń káwọn èèyàn o fi ń káwọn èèyàn ilé ah lágbájá o mọ̀ lágbájá o mọ̀ bí wọ́n ti mọ̀ sọ bọ́ọ̀rù owó náà rí nù tó bá kàn tó bá ẹ̀dí tó o náwó tó o kan tó o nìyẹn so kò dáadáa lọ sí nìyẹn pé òun ni kó mọ̀ sọ̀rọ̀ rẹ̀ di ẹni tí ò ní Allahu a'la wa ala subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh